Hallelujah. Praise the Lord. Ẹ jẹ́ ká kí hallelujah ní gbogbo ọ̀nà. Ẹ ṣé ní gbogbo ìgbà. A dúpẹ́ ní gbogbo ọ̀nà. Ẹ má ṣe o bàbá. Ẹ já lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. fún oore re fún àánú re lórí ayé wa ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ ọlọ́run tí ò jẹ́ kórí wa bọ̀dẹ̀ ọ̀tá ọlọ́run tó jẹ́ ká rí òpin ọdún yìí láyọ̀ àti àlàáfíà ọlọ́run tí ò jẹ́ kí ọdún yìí kó parí ẹnìkọ̀ọ̀kan pẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun ọlọ́run tó tó dá ẹnìkọ̀ọ̀kan wa sí ọlọ́run tó dá wa sí tọmọtọmọ tọkọtọkọ tayátayá tẹbítara wa. olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa láti èsì wa adúpẹ́ torí pé ẹ̀ dá wa sí adúpẹ́ torí pé ẹ̀ jẹ́ kí pa wá ẹ̀ kí àìsàn kó pa wá ẹ̀ kí accident ó pa wá gbogbo ète ibi gbogbo àbá ibi lórí ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ torí pé yí dànù lórúkọ Jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa àtinilẹ́yìn má dojú tini adúpẹ́ fún àtìlẹ́yìn ìwọ ọlọ́run nínú nínú ọdún tí a lò tán yìí lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa adúgbò torí pé ẹ̀jẹ̀ kójú ó tì wá nínú ìrìn àjò ọdún yìí gbogbo ọ̀nà táwọn ọ̀tá gbà láti já wa kulẹ̀ adúgbò torí pé lò láti gbé wa dìde lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ẹ̀mí mo ṣe o atúbìkì ló ṣe lórí ọmọ lórí ọkọ lórí aya lórí ẹbí lórí ìyá lórí ẹ̀gbọ́n lórí àbúrò agbé ọ̀gá ayànlógo olúwo ṣeun ẹja dúpẹ́ pẹ̀lú ìtara bí a bá lo gbogbo alẹ́ láti fi dúpẹ́ kò tó láti fi san oore ọlọ́run fún wa olúwo mà ṣe olúwo mà ṣe ọlọ́run tí ò já fi ìbànújẹ́ ṣírò lópin ọdún yìí lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ìyìn wa ọpẹ́ àti ìyìn tá a mú wá lórúkọ jésù kristi olúwa jọ ṣe ìtẹ́wọ́gbà jésù kristi olúwa wá jésù olúwa wá ẹ ṣé jésù tẹ́ fífẹ́ ládàá wá sí ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti filẹ̀ bóra òwò olúwanú àánú rẹ̀ tó fìfẹ́ ńlá dá wá sí i ògo ìyìn ọlá ló yẹ ọ mẹsàyà ẹja tó dúpẹ́ lẹ́lẹ́kan sí ọlọ́run tó pa wá mọ́ nínú gbogbo ìrìn àjò wa nínú ọdún yìí ọlọ́run tí ò jẹ́ ká lásídẹ́ǹtì ara tí ò já lásídẹ́ǹtì ẹ̀mí ọlọ́run tí ò já dalábò ara ọlọ́run tó pa wá mọ́ nínú gbogbo ìrìn àjò ọdún yìí bí ewu ṣe pọ̀ tó ní ọdún yìí ọlọ́run tí ò jẹ́ kí ewu ọdún yìí kó wu wá àdúrà ọpẹ́ o lórúkọ jésù <clears throat> olúwo máa ṣe olúwo ṣeun olúwo ṣeun bàbá gbọpẹ́ wa gbẹ̀yìn wa dé ìsọ̀ wa olùgbọ̀là gbẹ̀yìn wa dé ìsọ̀ wa bàbá gbẹ̀yìn wa dé ìsọ̀ wa bàbá gbẹ̀yìn wa dé ìsọ̀ gbọpẹ́ fún ààbò ààbò tó dájú ààbò tó dángájá fún ààbò ọlọ́run tó dángájá lórí ayé wa fún ààbò ọlọ́run tó dángájá ọlọ́run tí ò jẹ́ arógun kidnapper yes ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kidnap ní ọdún tá a fẹ́ lò tán yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ọ̀tá padànù ọ̀pọ̀lọpọ̀ ni accident padànù ọ̀pọ̀lọpọ̀ ni àìsàn padànù ọlọ́run tí ò jẹ́ akúkú òjijì ọlọ́run tí ò jẹ́ kí ìbànújẹ́ tó ń bẹ ní ọdún yìí kó gbé wá mi lórúkọ jésù olúwo ṣeun gbogbo ète ibi gbogbo àbá ibi lórí wa ọlọ́run tó yí ìdànù ọlọ́run tó sọmọ òkùnkùn dasán ọlọ́run tí ò jẹ́ kí àsọtẹ́lẹ̀ ibi kó ṣẹ lórí ayé wa ọlọ́run tí ò jẹ́ kí ìran ibi kó ṣẹ lórí ìdílé wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa àwa ń dúpẹ́ ó bàbá àwa ń dúpẹ́ ó ọmọ ẹ̀mí mímọ́ ẹ ṣé tìrẹ ni ògo olúwo ṣeun olúwo ṣeun ògo ògo ògo ògo fún orúkọ rẹ olúwa ògo fòkọ rẹ aleluya ògo fòkọ rẹ aleluya ògo ni fún orúkọ rẹ ògo o ògo fòkọ rẹ aleluya ògo fòkọ rẹ aleluya ògo ni fún orúkọ rẹ olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ẹja mọ̀ dúpẹ́ ẹ mọ̀ já dúpẹ́ ẹja dúpẹ́ o ẹja dúpẹ́ o ọlọ́run tí ò jẹ́ kí àwọn ọ̀tá kan fi ẹ̀mí wa ṣètùtù ọlọ́run tí ò jẹ́ kán fi ẹ̀jẹ̀ wa ṣètùtù àwọn àwọn alóni sá àwọn alóni alóni má padà àwọn àwọn alóni sáàyè ọlọ́run tí ò jẹ́ ń lò wá ọlọ́run tí ò jẹ́ ń lò wá mọ́gbà lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa ọlọ́run tí ò já dẹrin ètùtù yes olúwo mà ṣe ah àyílíà màyílí mà sí ní kapa àìkọ́dálí mà sí fojì ní kapolia elémeke sedeli máa sọfọ judea olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn ọlọ́run tí òjè kóríwó dàrú yes ọlọ́run tí òjè kí èdè ayé àti àṣàṣì ètí àwọn ọ̀tá ń rán sí wa ọlọ́run tó dá padà ọlọ́run tó dá ikú padà ọlọ́run tó dá àkóbá padà ọlọ́run tí òjè arógun àkóbá níbi tá à ń gbé tàbí ibi tá a ti ń ṣiṣẹ́ tàbí ní ìrìn àjò wa olúwa gbọ́ ọpẹ́ wa ọlọ́run tí òjà lókun èèyàn lọ́rùn ah olúwo mà ṣe ah ayélujá sindalika pọ safajidia makudi behelia makudi baha alibaka safajidia mekode behelima safajidika pọlima safajidia olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa ọlọ́run tí òjà arógun ọlọ́pàá ọlọ́run tí òjà arógun ẹ̀wọ̀n pé wọ́n wọ̀n ti tì mọ́lẹ̀ yes ẹjọ́ ẹjọ́ tó ń bẹ lórí rẹ̀ wọ́n mọ̀ ti tì mọ́lẹ̀ ọlọ́run tí ò já rógun àkóbá ọlọ́run tí ò já lókun èèyàn lọ́rùn lórúkọ jésù olúwa gbọpẹ́ wa ah bàbá bẹ̀yìn wa bàbá gbọpẹ́ wa bàbá bẹ̀yìn wa bàbá gbọpẹ́ wa bàbá bẹ̀yìn wa bàbá gbọpẹ́ wa bàbá bàbá olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ olúwoṣẹ́ ní gbogbo ọ̀nà amọ̀yìn ọlọ́gọ́ olúwa adá gbogbo ògo padà a dá gbogbo ọpẹ́ padà sọ́dọ̀ rẹ olúwa torí pé ẹ̀yin lẹ ní gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yin wo olúwa jésù kristi olúwa wa jésù olúwa wa ẹja lọ síwájú ọlọ́run ká lọ tọ́ ọ̀dàdí jẹ́sẹ̀ pé tó bá ní gbogbo ibi tá a ti kùnà kí jésù kó dọ̀ kó dáríjì wá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fi agbára ẹ̀jẹ̀ rẹ̀ kó fi sọ wá di mímọ́ àdúrà lórúkọ jésù bàbá tó bá ní gbogbo tá a ti kùnà níwájú ìwọ ọlọ́run olúwa dọ̀ dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ tó bá ní ẹ̀ṣẹ̀ etí a ti dá tí ò ní jẹ́ ká dùn àwọn kó gbà lálẹ́ yìí bàbá jésù jọ dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa yá jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kárí àánú gbà lórúkọ jésù olúwa járe àánú gbà olúwa járe àánú gbà olúwa járe àánú gbà olúwa jọ jẹ́ ká rí àánú gbà fàánú gbọ́ tiwa lálẹ́ yìí olúwa ṣí ilẹ̀kùn àánú fún wa ẹjá gbàdúrà ẹjá sọ fọlọ́run olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú kó ṣí fún mi lálẹ́ ilẹ̀kùn àánú jó ṣí jẹ́ kí ilẹ̀kùn àánú kó ṣí jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kárí àánú gbà olúwa fi àánú gbọ́ tiwa olúwa fi àánú gbọ́ tiwa olúwa fi àánú gbọ́ tiwa jésù kristi olúwa wa a gbàdúrà a ó fún agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tí ó sọ wá di òkú sí ẹ̀ṣẹ̀ pátápátá agbára tó borí ẹ̀ṣẹ̀ olúwa gbé wọ̀ wá ẹja gbàdúrà lórúkọ jésù bàbá a béèrè fún agbára agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tá a fi di òkú sí ẹ̀ṣẹ̀ pátápátá agbára tí ẹ̀ṣẹ̀ òfin ní máa darí wa agbára tá a fi bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù Olúwa gbé wọ̀ wá bàbá jésù wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára ló wá lágbára wọ̀ wá lágbára ló wá lágbára wọ̀ wá lágbára ló wá lágbára wọ̀ wá lágbára agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tó borí ẹ̀ṣẹ̀ olúwa gbé wọ̀ wá lórúkọ jésù bí agbára wọ̀ bọ́ olúwa bí agbára wọ̀ bọ́ olúwa afẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ afẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa ró wa lágbára agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ olúwa gbowó ẹnì kọ̀ọ̀kan wa jésù kristi olúwa wa ẹjẹ́ gbàdúrà ká sọ fọ́nà olúwa tó bá ní gbogbo èdè ètò dèmí wọnú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa bá mi já ìdè tó dèmí tó tún dèrè mi <laughs> ah, ẹjẹ́ sọ fọ́nà àwọn èdè tó dè lérí jẹjẹ mọ̀ pé ó ti ní àwọn ìlérí kan tí ò tí ì ṣẹ́nu ọdún yìí ẹja ń gbàdúrà àwọn èdè tó ń dè lérí tí òjò ṣẹ olúwa bá mi já ẹ̀mí mọ́ tù mí lẹ̀ tú àwọn ọmọ mi lẹ̀ tú ayé mi lẹ̀ ẹjẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù olúwa tó pọ̀ nípa agbára olúwa dáwọ́lé ẹnì kankan wà dáwọ́léwà dáwọ́léwà jésù dáwọ́léwà jésù dáwọ́léwà jésù dáwọ́léwà bàbá óyá jọ̀ọ́ jọ̀ọ́ ẹ̀mí mà dáwọ́léwà bàbá óyá jọ̀ọ́ baba, ṣàánú fún wa dáwọ́léwà dáwọ́léwà tó bá dé gbogbo ìdè èṣù gbogbo ìdè ẹ̀ṣẹ̀ ìdè ìdè tó dè wá tó tún dè ayọ̀ wa olúwa fi náà jàdànù ẹ̀mí mọ́ kó jáde ẹ̀mí mọ́ kó jáde ẹ̀mí mọ́ jáde ẹ̀mí mọ́ jáde bàbá ìdè tó ìdè àìsàn máa já gbogbo ìdè àlákàlà olúwa máa já olúwa máa já ìdè ayélujára wa máa já jésù já ìdè jésù tú wálẹ̀ ẹ̀mí mọ́ já ìdè ọ̀tá já ìdè tó dè wá gbogbo ìdè àṣetì gbogbo èdè àmúbọ̀ gbogbo èdè tó de ayé wa tó de eré wa àwọn èdè tó de ìlérí tí òjò ṣẹ lórúkọ jésù olúwa finá jàdánù jésù kristi olúwa wa ẹja gbàdúrà ká sọ fọlọ́n polúwa bí ọdún ìṣe ń lọ sópin tó bá ní gbogbo àwọn ọ̀tá tó takú tó náà mò ní fàyè mi lẹ̀ àwọn olórí ogun ayé mi ní ọdún ní ọdún twenty twenty three ẹja gbà o àwọn olórí ogun ayé wa gẹ́gẹ́ bá àwọn ọ̀tá kan wà tẹ́ pé wọ́n fẹ́ padà wọ́n tún fẹ́ bá wọnú ọdún twenty twenty twenty four ẹja sọ fọlọ́ pọ̀lúwa olórí ogun ayé mi nú ọdún yìí kí ọdún tó lọ sópin olúwa olúwa olúwa já okùn ẹ̀mí ẹ̀ àwọn ènìyàn kà àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn ẹ̀mí òkùnkùn àwọn alágbára òkùnkùn tó láwọn ò ní padà olúwa finá bá wọn jà olúwa dáná sun ẹjẹ gbàdúrà lórúkọ jésù olórí ogun ayé wa olúwa já okùn ẹ̀mí ẹ̀ àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀dákẹ́dàá àwọn èèyàn lọ́sàn-án àwọn ẹranko lóru bàbá olúwa já okùn ẹ̀mí wọn dànù àwọn tó náwọn fẹ́ rẹ́yìn wa pé àfi táwọn bá rẹ́yìn wa <laughs> àwọn tó náwọn ò ní padà àfi táwọn bá rẹ́yìn wa nú ọdún yìí lórúkọ jésù olúwa fi náà dá wọn padà ẹmọ̀já gbàdúrà olúwa fi náà dá wọn padà aliaba safajidia ẹmọ̀já gbàdúrà àwọn ló mọ̀ ń pa ogun àlákàlà àwọn ló máa ń di àwọn ló máa ń dìdàkudà tán lẹ́pa ẹlòmíì lójú oorun ẹjẹ́ sọ fọlọ́pọ̀ olórí ogun ayé mi tó lóun ní padà olúwa já okun ẹ̀mí ẹ̀ bí ọdún yìí ṣe ń lọ sọ́pẹ̀ olúwa já okun ẹ̀mí ẹ̀ ṣèdájọ́ ẹ̀ bàbá jésù ṣèdájọ́ ẹ̀ ṣèdájọ́ ẹ̀ ṣèdájọ́ ẹ̀ ṣèdájọ́ ẹ̀ aliakaba safanjiri kapa olúwa ṣèdájọ́ wa olúwa ṣèdájọ́ wa àwọn tó náwó ní padà àwọn tó náwó ní yọwọ́ lọ́rọ̀ wa àwọn tó náwó fẹ́ bá ayé wa kalẹ̀ kọ́dé tó kolẹ̀ lórúkọ jésù olúwa dìde ìjà ẹ̀ mọ̀ já sọ fọlọ́run ẹja sọ fọlọ́ olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún ìdílé mi àlíyé má kàn sí ni à àwọn tó náà wọn ò ní padà lẹ́yìn mi àwọn tó náà wọn ò ní yọwọ́ àfi táwọn bá bọ́ mi kanlẹ̀ lórúkọ Jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa ṣe ìdájọ́ wọn ẹ̀mí mọ́ kọlù wọn olúwa run wọn dànù bàbá Jésù run wọn dànù run wọn dànù run wọn dànù run wọn dànù run wọn dànù run wọn dànù run wọn dànù run wọn dànù ìdá iná kó bẹ́ wọn dànù olúwa fìdá iná bẹ́ wọn dànù àwọn àwọn alágídí ogun àwọn alágídí ọ̀tá àwọn àwọn odi ẹ̀mí àwọn odi ẹ̀mí àwọn ogun tó ti yadi tó dáwọn ò ní gbà wọn ò ní gbà àfi táwọn bá bá wọn kalẹ̀ lórúkọ Jésù Olúwa bá wọn kalẹ̀ Olúwa bá wọn kalẹ̀ kọ́dọ̀ tó parí Olúwa bá wọn kalẹ̀ Olúwa bá wọn kalẹ̀ Jésù Kristi Olúwa wá ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fọlọ́pọ̀ Olúwa yọwọ́ ayé kò lára mi. <laughs> olúwa yọwọ́ ọ̀tá kúrò lára mi olúwa yọwọ́ àwọn èèyàn kúrò lára mi ẹ jẹ́ gbàdúrà o lórúkọ jésù ọwọ́ ayé lára wa olúwa yọ sọnù gbogbo ọwọ́kọ́wọ́ ẹ jẹ́ sọ fọlọ́run ọwọ́kọ́wọ́ tó fẹ́ da ìrìn àjò ayé wa rú gbogbo ọwọ́ ọwọ́ àfinijìyà ọwọ́ ọwọ́ ọwọ́ ìsàn lára wa olúwa gé dànù gbogbo ọwọ́ ogun lára wa gbogbo ọwọ́ ọ̀tá ìdílé lára wa olúwa gé dànù olúwa gé dànù olúwa gé dànù olúwa gé dànù olúwa gé dànù olúwa gé dànù ọwọ́ ogun lára wa olúwa bẹ̀ dànù ọwọ́ àkóbá ọwọ́ ogun ọwọ́ ìyà ọwọ́ ọwọ́ ọwọ́ ọwọ́ àwọn ọ̀tá lára ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù olúwa gé dànù gbogbo ọwọ́kọ́wọ́ ẹmọ̀já sọ fọlọ́run ọwọ́ ajánibọ́ ọwọ́ asọ́nidẹ́ni ilẹ̀ ọwọ́ ọwọ́ lára wa olúwa gé dànù mo gbọ́ ọwọ́ ògùn lára wa olúwa gé dànù mo gbọ́ ọwọ́ ọ̀tá lára wa olúwa gé dànù kàlímà àyè síndìkàpá àyè kọ́dàbà sẹ́fọ̀jìdìkà pọ́lìà ọwọ́ kọ́wọ́ lára àwọn nǹkan ní wa ẹja sọ fọlọ́n yes ẹlòmíì tó ní mọ́tò ń yọnu ọwọ́ ayé ni ọwọ́ kọ́wọ́ lára mọ́tò mi ọwọ́ kọ́wọ́ lára àwọn ọmọ mi ọwọ́ kọ́wọ́ lára nǹkan ní mi olúwa gé dànù gbogbo ọwọ́ afinijìyà ọwọ́ adánilóró lára mi olúwa gé dànù ọwọ́ ogun lára mi olúwa gé dànù ọwọ́ afanisílẹ̀ ọwọ́ tí ń darí ire ayọ̀ ẹni dànù ọwọ́ tí ń darí olóore dànù sí ni lórúkọ Jésù olúwa bá ń gé gbogbo ọwọ́ àkóbá olúwa gèdà ọwọ́ tí ń fogun jà mí olúwa gèdà náà ọwọ́ tí ń fogun jà mí olúwa gèdà ọwọ́ àìsàn lára mi olúwa jó gbẹ ọwọ́ ayé jó gbẹ ọwọ́ ọ̀tá jó gbẹ ọwọ́ ogun jó gbẹ ọwọ́ ọ̀tá jó gbẹ ọwọ́ àwọn ènìyàn kà ọwọ́ àwọn àjẹ́ lórúkọ jésù olúwa jó gbẹ dànù ẹ̀mí máa jó gbẹ dànù lórúkọ jésù olúwa jó gbẹ dànù jésù kristi olúwa wa agbàdúrà ẹja gbọ́wọ́ lórí olúwa jẹ́ kí gbogbo ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ ogun lára mi olúwa jó gbẹ dànù <laughs> ẹ̀jẹ̀ sọ fọlọ́ olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ ogun gbẹ ṣẹ́ni tá a bá sọ nípa ogun ìdílé tàbí ogun ẹ̀jẹ̀ ṣẹ́ni ogun yẹn ogun tó burú ogun tó ṣòro ṣẹ́jú nìyẹn láyé ṣẹ́ni ogun yẹn ibi tó burú sí ni pé ó máa ń báyàn ré kọjá láti ọdún sí ọdún ni ara àwọn ogun tí àpọ̀lọpọ̀ ń jà lónìí ni ogun ìdílé so kí ló fà á so ẹlòmíì ẹlòmíì ogun ìdílé ti ń bá ẹlòmíì jà for more than twenty years kò sì padà bí wọ́n bá ṣe ń kí happy new year pé happy new year ogun á kí ni á tún bá wọn kí happy new year ẹ jẹ́ gbogbo ẹ̀jẹ̀ ogun lára mi <laughs> ti ń bá mi kí happy new year lọ́dọọdún olúwa jọ̀ọ́ gbàdànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ lára wa olúwa gbẹ ẹ̀jẹ̀ ogun ń bá wa kí happy ha ha bàbá ha ha ti takoko ti takoko ká tó ré kọjá olúwa jó gbẹdànù bàbá jó gbẹ jẹjọ jó gbẹ jẹjọ jó gbẹ jẹjọ jó gbẹ jẹjọ jó gbẹ àwọn àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ogun ogun ìrandíran ogun ọdúnmọ́dún olúwa jó gbẹdànù lima sindali kapa masekete yuliaba safajiri kapa gbogbo ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ tí ń sàn láti ìrandíran ẹ̀jẹ̀ tí àwọn àwọn ogun tí ń gba bí ẹ̀jẹ̀ sàn láti ìran ìran àwọn ogun tí ń gba bí ẹ̀jẹ̀ sàn láti orí òbí sí orí ọmọ àwọn ogun tí ń gba ibi ẹ̀jẹ̀ sàn láti ọdún dé ọdún lórúkọ jésù ẹ máa gbẹ olùwàjọgbẹ ẹ mọ̀já gbàdúrà olùwàjọgbẹ bàbá jésù dánwó ogun dúró olúwa dánwó ogun dúró ogun ìrandínà ogun ọdọọdún olúwa dáwọ́ rẹ̀ dúró olúwa dáwọ́ rẹ̀ dúró olúwa dáwọ́ ogun dúró olúwa dáwọ́ ogun dúró olúwa dáwọ́ ogun dúró bàbá jésù bá ń dáwọ́ ogun dúró bá ń dáwọ́ ogun dúró jésù kristi olúwa wa ọwọ́ olúwa ó ń bẹ lórí ayé mi o ó ń gbé mi fò o ó ń gbé mi sáré ó yẹ ẹja kọrin ọwọ́ olúwa ó ń bẹ lórí ayé mi o ó ń gbé mi fò ó ń gbé mi sáré ọwọ́ olúwa ó ń bẹ lórí ilé mi o ó ń gbé mi fò ó ń gbé mi sáré ó yá ọwọ́ olúwa ó ń bẹ lórí ayé mi o ó ń gbé mi fò ó ń gbé mi sáré ẹ jẹ́ gbàdúrà olúwa dọ́wọ́ agbára lé mi <laughs> bí mo ṣe ń wọ ọdún tuntun níwájú mi báyìí pẹ̀lú ọwọ́ agbára olúwa gbé mi fò olúwa gbé mi sáré dọ́wọ́ agbára lé mi dọ́wọ́ agbára lórí àwọn ọmọ mi ẹ gbàdúrà lórúkọ jésù ọlọ́wọ́ ńlá bàbá jésù ọlọ́wọ́ ńlá jésù ọlọ́wọ́ ńlá olúwa dọ́wọ́ lé wa dọ́wọ́ agbára lé wa dọ́wọ́ àánú lé wa dọ́wọ́ agbára lé wa dọ́wọ́ agbára lé wa dọ́wọ́ agbára lé wa dọ́wọ́ agbára lé dọ́wọ́ ọwọ́ agbára ọwọ́ iná yes ẹja sọ fọlọ́ olúwa dọ́wọ́ iná lé mi olúwa dọ́wọ́ ná lébi jésù ọlọ́wọ́ ńlá jésù ọlọ́wọ́ ńlá dọ́wọ́ agbára lébi dọ́wọ́ agbára lébi ẹja gbà ẹja gbà mo fẹ́ gbiná jẹ àìkọ́dà lima sinfọ̀jìnìkà pọ́lìà mo fẹ́ dalágbára mo fẹ́ di ènìyàn tọ̀ kí n tó wọ́dún tuntun olúwa dọ́wọ́ lébi olúwa dáwọ́lé àwọn ọmọ mi olúwa dáwọ́lé ayé mi olúwa dáwọ́lé iṣẹ́ mi olúwa dáwọ́lé mi dáwọ́lé mi lórúkọ jésù dọ́wọ́ agbára lé wa dọ́wọ́ agbára dọ́wọ́ àánú lé mi dọ́wọ́ àánú lé mi dọ́wọ́ orí ọ̀fẹ́ lé mi dọ́wọ́ àánú lé mi ẹ mọ̀ jà gbàdúrà mo fẹ́ jésù ọlọ́wọ́ ńlá olúwa nawọ́ agbára sínú ayé mi nawọ́ agbára sínú iṣẹ́ mi nawọ́ agbára sínú ilé mi nawọ́ agbára olúwa dáwọ́lé wa dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wa olúwa dọ́wọ́ àánú lé wa jésù kristi olúwa wa jésù olúwa wa ẹjá gbàdúrà ẹjá sọ fọlọ́ olúwa bí ọdún yìí ṣe ń lọ sópin olúwa jẹ́ kí n fi ayọ̀ àti àlàáfíà la ọdún yìí já mọ̀jẹ̀ mọ̀jẹ̀ ń parí ọdún yìí sí ní ìbànújẹ́ mọ̀jẹ̀ ń parí ọdún yìí sí ní ogun ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ayọ̀ ni a fi bẹ̀rẹ̀ ayọ̀ ni a ó fi làjà lópin ọdún yìí o àwa yóò yin jésù lógo olúwa jẹ́ àfàyọ̀ parí olúwa já fi já fi ayọ̀ parí mọ̀jà parí ọdún ìsinmi ogun mọ̀mọ̀ jẹ́ ń parí ọdún ìsinmi wàhálà mọ̀jẹ̀ ń parí ọdún ìsinmi àkóbá olúwa já fi ayọ̀ parí ẹnì kọ̀ọ̀kan wa já fi ayọ̀ parí ayọ̀ la fi bẹ̀rẹ̀ olúwa já fi ayọ̀ lájà bàbá jésù já fi ayọ̀ lájà jésù kristi olúwa wa ẹja sọ fọlọ́n pé olúwa tó bá ní gbogbo àwọn eré mi tó ṣẹ́kù sínú ọdún tí ti tẹ̀mí lọ́wọ́ olúwa gbà fún mi lálẹ́ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù tó bá ní gbogbo eré ayọ̀ wa tó ṣẹ́kù sínú ọdún twenty twenty three olúwa fi lé wa lọ́wọ́ olúwa gbẹ̀tọ́ wa fún wa olúwa gbàre wa fún wa gbogbo àwọn eré ayọ̀ wa àwọn lẹ́tà ayọ̀ tí ò tí ì dé olúwa jó dé olúwa jó dé olúwa jó dé jẹ́ kí wọ́n dé jẹ́ wa kó dé jẹ́ wa kó dé ṣe wá lógo olúwa kọ́dọ̀ tó kolẹ̀ olúwa ṣe wá lógo olúwa dá wa lọ́lá olúwa ṣe wá lógo olúwa dá wa lọ́lá alíbá sindali kapa dá wa lọ́lá olúwa dá wa lọ́wọ́lá olúwa ṣe wá lógo olúwa dá wa lọ́lá olúwa ṣe wá lógo olúwa dá wa lọ́lá olúwa ṣe wá lógo olúwa jésù kristi olúwa wa à ń gbàdúrà à sọ fọlọ́pọ̀ olúwa tàn mọ́lẹ̀ sínú ọdún twenty twenty four bàbá jésù tàn mọ́lẹ̀ olúwa tú àṣírí òkùnkùn àwọn ogun tó ń bẹ́nu ọdún náà olúwa tú àṣírí ẹ̀ tú àṣírí àwọn ènìyàn ká tú àṣírí àwọn ọ̀tá tó ń bẹ ní ọdún twenty twenty four ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa tàn mọ́lẹ̀ sínú ọdún twenty twenty four bàbá jésù tàn mọ́lẹ̀ tàn mọ́lẹ̀ tàn mọ́lẹ̀ jésù tàn mọ́lẹ̀ jésù tàn mọ́lẹ̀ alaba olúwa tàn mọ́lẹ̀ mọ́jà arìn lókòkò tó bá ní gbogbo bí kíbi tí àwọn àwọn àwọn alágbára òkun bá lọ àwọn àwọn àwọn tó fẹ́ fogun jà wá nínú ọdún twenty twenty four olúwa tú àṣírí wọn agbára wọn mọ̀jọ ká wa ipá wọn mọ̀jọ ká wa jésù olúwa wa a ó béèrè fún agbára ẹ̀mí mọ́ pé olúwa gbé mi wọ̀ ẹ̀mí mọ́ mí sí mi ẹ̀mí mọ́ gbé mi wọ̀ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù a fẹ́ lọ sùn láṣẹ rẹ olúwa gbé wa wọ̀ olúwa mẹ́sìwá olúwa mẹ́sìwá olúwa mẹ́sìwá olúwa mẹ́sìwá olúwa mẹ́sìwá olúwa mẹ́sìwá mẹ́sìwá mẹ́sìwá mẹ́sìwá jésù gbégbá wọ̀ gbogbo ogun àlákàlà olúwa fagilé jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká sùn láyọ̀ ká jí láyọ̀ gbà tó bá tún di ọ̀la olúwa wa bá wa pàdé jẹ́ ká rí agbára rẹ jẹ́ ká rí ògo rẹ mójúmọ́ òru òní olúwa farahàn wá olúwa tú àṣírí ogun ayé ẹnì kọ̀ọ̀kan wa fún wa jésù olúwa wa. Priscilla. Yes. Och Chaco Fong. Yes. ota Tabinite. Eshe. La na mama. La na dudo. La ligina dumbe. Chukola. Och Fumilayo. Yes. ota Bemileke. Yes. Och Shumiloko. Eshe. La ligina dudo. La na dudo.